ẹ kú ilé ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ sí youtube channel mi ní ẹ̀ẹ̀kan sí ẹ kú ilé ẹ káàsán ẹ̀gbọ́n àbúrò ìyá wa bàbá wa ní òní mo mú ẹnìkan tí ó súnmọ́ mi pẹ́kípẹ́kí mo mú mọ́mì mi wá mo mí pé my biological mother èmi àti wọn ni a jọ máa sọ̀rọ̀ lórí aṣọ ayé àtijọ́ àti aṣọ òde òní mọ́mì wa ẹ ṣé ẹ lè bá wa dárúkọ yín fún àwọn ará ilé kẹ̀dẹ̀ bá wa kí wọn. mo kí gbogbo àwọn ará ilé wípé a kú iṣẹ́ òní ọlọ́run yóò fi èrè sí iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa o orúkọ tèmi ni ìyáàfin fọlọ́run sọ́lì díà ọ̀lànìkẹ́. ẹ ti gbọ́n ohùn wọn nísìnyí ẹ má mo máa sọ fún ẹ̀yin ara pé kí ẹ má mind bí màá ṣe máa sọ yorùbá ẹ máa bá mi gba yorùbá mi bẹ́ẹ̀ lónìí ṣùgbọ́n kí ó tó di pé a máa jọ máa sọ̀rọ̀ lórí aṣọ ayé àtijọ́ àti aṣọ òde òní èwo lẹ̀yin faramọ́ èwo lẹ̀yin ẹ ò fẹ́ ṣùgbọ́n kó tó di ìgbà yẹn mo ń bọ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan wípé èmi àti ìyá wa a jọ máa máa sọ̀rọ̀ nípa aṣọ ayé àtijọ́ àti aṣọ òde òní mọ́mí wa ẹjọ́ ṣé ẹ lè bá wa dárúkọ àwọn aṣọ tí ó wọ́pọ̀ like irúfẹ́ àwọn aṣọ tí wọ́n máa ń rán láyé ìgbà yẹn irúfẹ́ irun tó máa ń ṣe àti irúfẹ́ àwọn bàtà tí wọ́n máa ń wọ̀. ǹjẹ́ ṣé ní ayé àtijọ́ irúfẹ́ àwọn aṣọ tí wọ́n máa ń rán jù òun náà ni ìró àti bùbá fún obìnrin tó bá jẹ́ wípé àwọn bàbá wa àgbádá àti ṣòkòtò so bí ní ayé àtijọ́ irun tó máa ń ṣe onílé gogoro máa po máa fi wọn lè fi òwúkọ tàbí rọ́bà onílé gogoro náà máa ń pè wọ́n sì lè di pàpọ̀ ẹlẹ́dẹ̀ àti àwọn ṣòkòtò tí wọ́n máa ń wọ̀ láyé àtijọ́ tẹnu rẹ̀ fẹ̀ tó ń pè ní jp nígbà yẹn mm, bẹ́ẹ̀ ni mm. so náà ni àwọn ọkùnrin máa ń lò ní ayé ìgbà. ṣe mọ̀ pé nǹkan tó ń pè jp ń sìn ní japa báyìí nǹkan táwọn ayé àwọn ọmọ ayé ìsìn nǹkan tó máa ń pè jp láì dẹ̀ mọ̀ pé jp gbà yẹn ní sí irúfẹ́ ṣòkòtò kan ni tí wọ́n máa bọ́ yára èmi wòye pé irú ṣòkòtò yìí nísìnyí ó dàbí ṣòkòtò obìnrin bíi palazzo wọ́n mímọ̀ pé àwọn èèyàn tún máa ń wọ̀ láyé ìgbà yẹn. àwọn ọkùnrin sábà máa ń ah, lò ah, láyé ìgbà yẹn ló mú òun ló mú lọ ẹni tó bá wọ̀ nígbà yẹn ah, ah. ẹni tó rọ̀ ọ̀kan tó rí ta eh, eh, ẹni tó rí ta ló wọlú ṣùgbọ́n <laughs> ẹ ṣe tán kí ni láyé báyẹn <laughs> báwo lèèyàn ṣe máa wọrù ṣòkòtò ilé wa ẹyin gbúdọ̀ ọkùnrin gbúdọ̀ wọrù ṣòkòtò ẹsìn ṣe ni wọn á rò bóyá nǹkan mi ti ṣẹlẹ̀ nígbà yẹn ṣùgbọ́n ní ìsinyìí àwọn aṣọ tí ó wọ́pọ̀ láyé ìsìn òun ni ṣòkòtò pẹ́ńsù ṣùgbọ́n mo rí pé láyé ìgbà yẹn ìyẹn kò wọ́pọ̀ rárá àwọn ṣòkòtò tí ó tóbi ni pẹ́ńsù náà dẹ̀ máa wá ní fìtì ò bọ̀ kó má gbẹ jù ṣe yìnyín bọ̀ ní ìsinyìí báyìí àwọn irúfẹ́ aṣọ wedding tí wọ́n máa ń lò àwọn aṣọ tó máa full gown tó máa fine mo rí pé wọ́n kì í lò láyé ìgbà yẹn irúfẹ́ àwọn aṣọ wo ni wọ́n máa ń lò fi ṣe wedding láyé ìgbà yẹn. irúfẹ́ àwọn aṣọ tí wọ́n máa ń lò láti fi ṣe ìgbéyàwó tó wọ́pọ̀ jù láyé ìgbà yẹn tó bá jẹ́ ti olédè òyìnbó ẹ̀wọ̀n aràn ní ìran tí ó máa bu ìkún wọn hmm, kò ní sí àyà sílẹ̀ kò sì ní jẹ́ bóńfò yóò kanlẹ̀ tí ó ń balẹ̀ rẹ́dẹ́rẹ́dẹ́ tẹ́ pé ẹ̀yin gan ó ti mọ̀ pé ìyàwó leléyìí hmm. torí wípé wo ẹni tó ń lọ ilé ọkọ ni kò ní í ṣe gbogbo ara rẹ̀ ah, sílẹ̀. tọ̀bọ̀ <laughs> kò rí bẹ́ẹ̀ ṣe èmi feel pé gbogbo àwọn aṣọ tí wọ́n máa fi ń ṣe wedding gbà yẹn àwọn aṣọ yẹn ò fine like báwo lèèyàn láì bí péyàn kan lọ ordinary party kò ní dàbí pé ìyàwó lẹ́nìyẹn á kọ̀ dàbí hmm. normal bóyá ó dẹ̀ wá rí bẹ́ẹ̀ ló já àwọn ọmọ ẹ̀ sí o hmm. bọ̀láyé ìgbà yẹn ó dàbí pé <laughs> ẹni yẹn ti fáìn tán. Ah, ó fáìn dáadáa o ayé ojú ẹ̀yin ọmọ àsìn ni ò ti rí bẹ́ẹ̀ o ah, àwọn tó jẹ́ pé àwọn bàbá òbí wa ń gbà yẹn hmm. ah, inú wọn máa ń dùn pé tó bá rí ọmọ lágbájá tó ṣègbéyàwó bó ṣe múra kó hmm. múra dáadáa ó wọ aṣọ tó bu iyì kún hmm. kó wọ aṣọ tó jẹ́ wípé wọ́n máa rí gbogbo ọyàn ń ta hmm. aṣọ tí wọ́n pẹ́ gbogbo bó bá bẹ̀rẹ̀ gbogbo fúlọ̀ náà máa wù. wọ́n yìí sì ẹ́ àwọn ọmọ ẹ̀sìn <laughs> kọ́lọ̀ ṣàánú ṣàánú báyìí ṣé eh, irúfẹ́ ṣòkòtò tó ń pè ní crazy jean ṣé ó wà láyé ìgbà ah, yẹn. kò sí kò sí kò sí. Hmm. tipátipá lẹ kò tiẹ̀ sí ni hmm. tó wọ́pọ̀ ni àwọn ṣòkòtò tẹ́rí lẹ́ẹ̀kan eh, kò ní yá níbì kankan eh. yóò sì kanlẹ̀ pápá eh, tòkè rẹ̀ náà ẹ rí tápá rẹ̀ ogun tí ó kanlẹ̀ so kò sí pé aṣọ crazy jeans nígbà náà. mọ́mí ẹ jọ ṣé ẹ̀yin faramọ́ ayé ẹ̀yin faramọ́ aṣọ ayé ìsìn àbí aṣọ ayé ìgbà yẹn ah. torí mo rí pé most of ìmúra yín <laughs> ìdídà kí gàn yín kó kanlẹ̀ <laughs> tí ò bá kanlẹ̀ ẹ̀yin rí kẹ́ short gown bóyá tó dé orúnkún ìsídà kó kó ju orókún lọ àbí kí ó ṣáà kó ṣáà máa ṣe ara lè rárá rárá. Ah, èmi fi ara mọ́ aṣọ ayé ìgbà yẹn ju ti àsìkò yìí lọ <laughs> torí àwọn télọ̀ tó mọ́ bá mi rán aṣọ gan wọ́n mọ̀ mí hmm. pé tí wọ́n bá bá mi rán aṣọ tó bá sí àyàlẹ̀ wọn ò gbé padà abẹ́ yóò tún ṣe sọ aṣọ tó bá bu <laughs> ìkún ènìyàn ni èmi máa ń fẹ́ kọ́lọ́hún hmm, kú ràn wá lọ́wọ́. àmín so ẹ̀yin aráalé bí ẹ ṣe ti gbọ́ nìyẹn o ìyá wa mọ́mì mi wọ́n fara mọ́ aṣọ ayé ìgbà yẹn ṣùgbọ́n èmi ò fara mọ́ <laughs> most of àwọn aṣọ ayé ìgbà yẹn torí èmi rí i pé ó ti máa ń tóbi jù kò kí ní fípọ́n tiẹ̀ ní mú wèé ṣe gbogbo àṣà tó ah, ah, kí ló dé ṣùgbọ́n ẹbí ẹ ṣe ti gbọ́ nìsín ìyá wa fi ara mọ́ aṣọ ayé ìgbà yẹn èmi sì fara mọ́ kò ń ṣe gbogbo aṣọ ayé ìgbà yẹn lèmi fara fara mọ́ di especially ìró àti bùbá and àwọn ìró àti bùbá tí wọ́n rán ìsìn ní ìsìn bí òfì tó máa lẹ stone mọ́ tó máa fine gbogbo ẹ̀ lẹ ti gbọ́ lẹ́nu èmi àti ìyá wa which is my biological mother so gbogbo ẹ̀ nìyẹn kí ẹ jọ̀wọ́ ẹ̀yin aráalé kí ẹ subscribe tẹ bá dẹ̀ ní ìbéèrè kankan kí ẹ drop ẹ̀ níbi comment section yẹn <laughs> ẹ má bínú mo ṣe sọ yorùbá mi so gbogbo ẹ̀ nìyẹn ó dàbọ̀ ìyàwó ẹjọ ẹ bá wa kí àwọn aráalé. mo kí gbogbo ará ilé pé ó dàbọ̀ ìpàdé wa bí oyin o. àmín jésù.